they say that uh, the hausa women don call the go nigeria government o oh, say make they leave biafran so make they go their own way say e could be more better say everybody dey im own say the the country fit progress more than than say we dey together and we dey buy ourselves hmm my people things are happening for those of you now wey dey go carry med come for house abeg i want you to watch this video very very important see as this boy take carry lizard come im madam house e carry some stuff take put for inside that lizard anything wey tey madam na im madam dey do hmm, hmm, things are happening my pipo abeg share this video e get why and before we come back we come talk more wetin dey happen for here welcome back to balabas gist if today na the first time wey dey come across this wonderful channel you are highly welcome we still dey here dey bring you update back to back as e dey hot my pipo abeg i want you to share this video because this video is very very interesting it's going to help a lot of people share this video hmm but before we take that one let's enter inside di matter o oh. go know wetin dey shele today if you know say you never follow this channel follow this channel and subscribe to our youtube channel very very important okay my people. They say dat eh, the hausa ladies for this video im tok am for hausa those of una wey dey hear hausa beg may e help us translate well im say dat eh, may dey leave biafra so may dem go their own separate way so that peace go dey for the land i want to play you the video before we come back come continue. ra'ayin sun yadda suna so a ba su ƙasar biafra amma ba za su iya fitowa su yi magana ba sun zauna sun sa munafunci a ciki shi sa aka zauna ana irin wannan tashin tashina ba shi da amfani kawai a koma a duba kundin tsarin mulkin najeriya a yi masa gyara kuma sannan kowane bangare na najeriya da yake so ya rabu idan 'yan kabila igbo ne suke so eh a basu idan kabilar yarba ne a basu kai koma wane ne ai ba najeriya kaɗai ba ne aka fara rabawa yau ina rasha ƙasashe nawa aka raba hmm? an raba south sudan kasashe da dama a duniya na an raba su saboda haka ba akan mu aka fara ba akan mu za a ƙara ba a ƙari ba a zo a raba najeriya a duba kundin tsarin mulkin najeriya a raba ba tare da tashin hankali ba kowa ya kama gabansa abinda allah ya hore muku ku je ku yi amfani da shi in ma ƙasa za ku ci ku ci in fetur za ku sha ku sha ko ma menene Allah ya baku ku je ku yi amfani da shi eh amma a zauna lafiya a daina kashe mana mutane in case you no understand am no worry yourself this is an interpretation to it as i bring on queen to help me interpret. Kawasheti this for us, Queen. So basically, what she's saying in Hausa is She doesn't know why the Igbos are quiet, but she doesn't know why the Igbos are quiet. Maybe because they want Biafra, that is why they are quiet. And if that is the case, then they should just, you know, share the country. If Igbos want to go their way and have Biafra, they are free, they should do so. Um, if Yoruba wants to, they can go their way. Now, after all, that they separated Sudan, that is better than killing people. So basically, in a summary, that is what she said in Hausa okay my people. shebi una don hear am hmm e dey very simple na be the only solution to nigeria problem for most of una wey dey dream say things go get better na lie e no fit because if everybody is not move for one cause how you go take achieve am because the more you dey climb up some people go dey drag you down the only solution na make dem call for round table e no go kill us e go make us become do you know that when you come to america today you see uh, when you see florida you see um, new york you see just as they are we can decide to okay let's answer united states of um, one name that is not even nigeria and we can be one tomorrow maybe everybody mind his own business develop your state tomorrow we can do it as people who live who have nearby common boundaries i don't know what why our leaders think i don't know how they think I don't know. Nigeria is not do and die. That is one thing people got to understand. The military should got to understand this. Everyone should got to understand this. Living together is okay. But now, nah, let me even what you people are fighting for, the world are shifting from it, the oil. So the agriculture is the is the option. They they not have enough land Yorubas can do the same. The Igbos as well can have something that can make them to become great as well. So why are we killing ourselves for nothing's sake? My people, I beg share this video and leave your own opinion for inside comment section. As that one day happened, though, let's quickly drop into this Ogbenge news where we get for hand. This boy in Madam go from Ebony State say make income be in Hasbro, make him the work for him so that him go dey pay him and all those things. na so dis guy o oh, come o oh, e carry lizard wey take dey control im madam anything wey dey madam na im madam dey do abeg watch di video before we come back on continue. unu afụgo n'ihe na maka ndị na-akpọta med ebe ọ bụ na ha fụ med na-aga kpọlụ si na achọrọ med ịma njụ esi ọfụma ife ịkpọta ya ọsụ help na afụgo dis guy nna ka afa gị kwụsị okwu ike Emmanuel onye Emmanuel Ezechukwu onye ebe ka ị bụ Oya Ebonyi State. Oya Ebonyi State. Which side of Ebony? Which side of Ebonyi? Afikpo. Ka ihe anyị ji kpọta gị tata ka ihe imere na-ekwu okwu kwụsị my friend ka ihe madam. ikechi madam gị ka efi dị ekechi madam gị ka weta wente ya ọsọ jido ngwele aka jido ngwele aka ọsọ Disodati ngbele ka anyị na-afịa wenye ya enu ma akwụgbugo wenye ntedati ngbele wenye enu na-egosi ya kamera iji ngwere akechi madam gị ka ebe isi wee kechi madam gị ka ebe ị nọ wee kechi ya ọ bụla gị kechi madam gị ka o kechi ya your parents excuse your parents kechi ya before ị bịa ebe a wait keep up with their reason. I don't, I don't know that you ine ko kuma pewa gizi madam akwai suna wale gina ya gasa kin ya buri zin your place your kitchen kin ya reason your place your kitchen madam ọwọ́ ife abụ n'obi madame, madam gị ego kwụsị okwu ike isi gịnị isi gịnị kwụsị okwu ike isi na nchọ gịnị ihe ọbụla m chọrọ ihe ọbụla m chọrọ ka madam na-eme ihe ya na-emere m ihe ọbụla ị chọrọ madam gị ya ọ ka e ya na ngwela hmm? madam isi na ọ na anaghị ego ọgọ ọbụla so chere onwe ịghọta ego nara madam gị so ịgwa ngwele okwu ị gagwa madam kọwala anyị kọwala anyị oke iburu ụzọ gwa m ngwere okwu

ma ọ m nri ibi na biya ego na dị ebe a 30,000 how many days ka gị na madam gị anọgo just one week one week ọ na village biko ego ne ka ọ na-akwụ gị ego mere na-akwụ gị n'ụgwọ 20,000 every month izutego 30,000 rikwa ụfọdụ eri within one madam madam ka ebe di gị nọ ka ebe di gị nọ ok ok. na ya akwa gee ntị gee ntị ifugodi madam kemgbe ị bịara ebe a anyị ama nkụ gị ife ọbụna. ee eh? but anyị ama metụ gị aka ọbụla emetụ gị aka atụ n'ụjọ anyị ga-akpọ gị aga na police station imeke statement gee ntị listen imeke statement oge di ya batazi amaghị esi ha ndụ this case nna ị malanwụ na sel ị na anye nna gwa ya kịta di madam bata madam di gị bata anyị na continue this case nna biko gị nọ shut up gentle. ntị ị ga-akpọ your parents na phone kita. are you getting me ịkpọ your parents na phone your parents were from now till tomorrow in obodo a are you getting me now your parents were from now till tomorrow in obodo a are you getting me ka anyị what happens then from there take zie the case madam di gị bata ị ga-akpọ di gị na phone si ya na ya bata nke ịkpọgo di gị ọkịkpọbere di gị kpọọ dị gị na fon enyiwe ka nkọtọ vidio ka anyị kpọọ dị gị na fon dị gị ya anọ kịta dị gị ya ya nata fom ebe ọbụla ọnụ ọ ya igwe ahụ ịda ọda nna call your parents ego ole ka isi na-abịa dị ebe a ego ole ka isi na-adị ebe a 30,000 na wetagodo ego a weta ego a weta ego a gụọ ya gụọ dị money ndị mmadụ nwere obi o you guys have mind so obi kwee gị so mgbe na-enye gị nri onwe ihe ọjọọ ya skita anọ ya ka ama amezi ozu 30,000 so ka ikwe gaa bute moto ka anyị gaa polis steshọn gaa de statement madam isi ihe si anyị gaa igwe biko anyị mpewa gị isi ọ dịka ala na-apụ gị ebe a ọ dị ka ala na-apụ ka your parents bịagodo ebe a mụ na gị ejila okwu echi na-ega ma ọ bụ na fọrọ parents gị ebe a ee mụ ya kpọpụta gị polis steshọn gbuwe gị nwụrụ iwere mind my people, things are really happening you don't hear them. as the boy take one take anything wey im talk. say madam go dey do am hmm na wow beg i want you to share this video so that share this video to any of your person wey you know say e get person wey dey stay with them. make you did carry your eye down The other video wey we post If you want young girl take by a mama sister wey carry am say person tell am make im do so things are happening no be only those ones wey dey beat pikin wey can know if some people sef some has help wetin dem dey do e pass wetin madam even dey do make una watch very well before you go carry anybody o oh. share this video as e dey hot.